kó jáde kó lọ sọ́dọ̀ àwọn àfa oníbídíà kẹ́ bí wọ́n ṣe kọ́ náà nìyẹn wọ́n ti bí brọ́dà yẹn wá kọ̀ jálẹ̀ tó ní aláàlú wọn máa pè wọ́n ní létà àwọn fámìlì yẹn padà wá jáde wọ́n sá fi brọ́dà yẹn lẹ̀ wọ́n ní brọ́dà yẹn lẹ̀ nígbàgbọ́ nù nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n á ní ṣe ìjìyà ìjáde táwọn òbí pẹ́rẹ́ǹtì yẹn jáde yẹn owó jẹ́ ń bẹ̀ ni àbí àwọn òbí ọ̀hún nìkan ni. Eh, gbé nǹkan yẹn fún ó lọ àbí eh, nígbà tí ò tí wọn ò ti gbé nǹkan kan fún àwọn náà máa wàhálà tí wọ́n bá kóra wọn sí ó ti wọ lẹ́sẹ̀ ní tiẹ̀ tó ráwọn ni wọ́n ṣe fún fúnra wọn wala taziru waziratun wizra ukhra kálukú náà rò tiẹ̀ wallahu a'lam. ó ní ó sọ pé tí àwọn mọ́mí òun ó ní wọ́n fẹ́ kó wọn máa fi rògbọ́n lẹ̀ ó ní kí lóun fẹ́ ṣe. inshallah ta'ata li makhluqin fi ma'siyatil khaliq anabi ni kò sí tẹ̀lé fún ẹni tí a dá láti fi ṣe ọba àdẹ́dá ọlọ́run bá ọ anabi ni ó sì jẹ́ òjíṣẹ́ rẹ̀ ọlọ́run dẹ́ni kọ́ tẹ̀lé anabi ẹ̀ anabi sì ni kọ́ dáhùn pàtó tọ̀ nídìí bẹ́ẹ̀ o ní wá sí ọlọ́run lẹ́ẹ̀kọ́ máa tẹ̀lé bàbá òun lọ lè gba photocopy ẹ̀ àdéṣe tó ní adarun pàtó àti translated ọ wà fi hàn bàbá pẹ̀tọ̀ ẹ̀sìn ni o bí anabi ti ní ká ṣe ni ọlọ́run ó sì wà lẹ́nu pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wallahu a'lam wọ́n ní ẹni sọ pé iṣẹ́ kéèkì ṣíṣe lòun ń ṣe ó la dẹ̀ sọ pé kò yẹ kò dáa kí mùsùlùmí máa ṣe ọjọ́ bíi birthday ó ní irúṣẹ́ tóun ṣe yẹn ṣé òun pààrọ̀ ṣẹ́ yẹn ni àbí báwo lòun ṣe fẹ́ ṣe béèrè ẹ̀rọ kejì. ètò ìṣẹ̀lẹ̀ ni pé eh, kéèkì kìí ṣe ìpìlẹ̀ rẹ̀ gan ni haram níta bá fi sọrí òun ni ó sọ pé haram ni àbí kìí ṣe sẹ̀mú àti ráṣíṣì kìí ṣe haram àwọn tó bá rò nílé olókùn kí ló dànù ẹ̀hún ti di haram nìyẹn kéèkì gan fún rẹ̀ oúnjẹ ni téèyàn lè ṣe nulẹ̀ fún rẹ̀ o lè ṣe fáwọn èèyàn kọ́ máa ta kán máa jẹ́ kán máa ra bọ́sítọ̀ bọ̀tọ́ wá dé pé ibi tó ti ń rówó dùn àwọn oníyàwó ni tọ̀ tó lè wá sẹ́mi nítorí pé ìmọ̀ yé kéèkì níbi ìyàwó ó nípìlẹ̀ lọ́dọ̀ àwọn róòmù wọ́n ní àkàrà kan tí wọ́n máa ń fún ọ̀sà wọn tí wọ́n bá ti wá kú díẹ̀ fún pé tó lágbájá ń ṣèyàwó lé ní o janet ń ṣèyàwó lé ní o yọ̀dà fún ojú òbí máa o wọ́n wà fún lákàrà díẹ̀ ìtàn bá wá fún kù wọ́n wà kó wá sójú agbo wọ́n wà á fún gbogbo àwọn tí ọ wà ń bẹ ní tó pilẹ̀ rẹ̀ nìyẹn sọwádà kí mùsùlùmí ọmọ sí ìyàwó ká máa gbóòórùn òsàrómù nínú ìyàwó rẹ̀ nídìí bẹ́ẹ̀ bọ̀tẹ́ bá ṣe kékeré nígbà ìyàwó tẹ́ kan tẹ́ tí èsì pé gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀hẹ́ tẹ́ fi kúnnú àwọn oúnjẹ tó wà kálí kúnnú àwọn oúnjẹ tí ń jẹ ebi fúláwà ni eléyìí ṣe àrọ́ àmọ́ tá a bá ti gbé dúró báyìí tá a fi ń sẹlẹ̀bírẹ́tì ìyàwó àárín tí ó sa róòmù ni wallahu alam arábìnrin aláwọn sọ̀rọ̀ ẹ̀ràn kọ́ ọ ẹgùrò. ìbéèrè mi. na wọn ti jẹ ọdà kí mùsùlùmí máa dá omi àdúrà jọ omi àdúrà. omi àdúrà. bẹ́ẹ̀ bí nǹkan rọ sínú rákólé. wọ́n mọ̀sẹ̀ tó wọ sọ́nà wọn ò tún wá wá dé ee wọ́n tún dé atẹ́gùn kan kò fẹ́ síbẹ̀ kò sí nǹkan tẹ́ ka sínú ẹ̀ èyí máa ń ka àdúrà sínú oúnjẹ tó fẹ́ jẹ bisimilá èyí ka àdúrà sínú àgbo mu èyí máa ń ka àdúrà sínú omi tẹ́ ń fẹ́ mu àwọn afọ́kàkọ́ àmọ́ ká wá gbómi kalẹ̀ ó ti yé ní jàmá àbídí àlẹyìn àwọn alásàlátù ni ẹ àwọn alásàlátù ń kọdá ọlọ́run bá fọnà mọ́ wọn. wọ́n ní tí èyí bá weak mm, spiritually wọ́n ní kí ni kó máa ṣe wọ́n ní brother tó bá weak spiritually wọ́n ní kí ni kó máa ṣe. Eh, spiritually bó ló ṣe mọ̀ pé tán òun náà lọ́mọdé ń ṣe ẹni kọ́ máa ka alukur'an kọ́ máa ka alukur'an wọ́n ti máa ṣe ya arahama rahimin ya arahama rahimin irhamni ọlọ́run ṣàánú ọlọ́run padà ṣàánú tọ́ba dé pé kọ̀ wá lójú ẹ̀ mọ́ kọ́lọ́ dà àwọn afá tí wọ́n bá ń ka rúkìá oye kí wọ́n ṣe rúkìá fún ọlọ́run ó sànù Allahu a'lam. ẹ jọ̀wọ́ ṣó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí máa bá ẹni tí kì í ṣe ẹlẹ́tọ̀ọ́ wọ ọ̀kadà pọ̀. ọ̀dà ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹni tí máa ti jókòó lẹ́yìn obìnrin olóbìnrin àbóbìnrin olóbìnrin ló jókòó lẹ́yìn rẹ̀ ńṣẹ́ ọlọ́run kan ńṣẹ́ ọlọ́run kọ́lọ́mùsẹ̀ ṣàánú bọ̀dọ̀ wọ́n wà ní mọ́tò ọ̀rọ̀ gbọ́n sí ó ti ọ̀rọ̀ gbọ́n sí o sì lówó ẹ̀hẹ́n pẹ̀lú ìyọ̀ǹda tó ọlọ́run ọba ọlọ́run ó lè ṣàforíjì fún ọ àmọ́ tó bá tẹ́ nìkan bá ti bọ́lẹ̀ níwájú oye àforíjì yẹn ti ká wọ́n ti ká kú àfi kọ́ bọ́ sí ààyè tí ó ti wà fíkànsì wallahu alam ọ̀kadà kò sẹ́sì kùsì fún yàn láti máa bóbìnrin kọ̀kadà wallahu alam ọlọ́run ní ẹgbẹ́ tí obìnrin bá ń bọ̀ ọwá fi tán ìtàn tiẹ̀ òfin pàdé ìtàn rẹ̀ ẹ wá jòkó ọwá pé nàìjíríà làwọn pé àti saudi ẹ̀hẹ́n ìjọ ọlọ́run bá ń jẹun yá ó ti ọmọ pa àwọn ará sáwọ́dì oníbọ̀lẹ̀ ọlọ́mọṣẹ́ fẹ́ ọmọ náà wọ́n ní ṣé ó dára kí ẹ máa wọ́ yàtọ̀ sí yẹn gan ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ rí i pé ẹ̀jẹ̀ sì náà rùn lára ẹ̀ nǹkan tó bá ní mọ́ni òní máa ṣe ó sì padà rábà ẹ̀ tó bá dúró tí wọ́n ti dá ọmọ gan ọlọ́run fífẹ́ sáfì wọn lọ́kadà wọn bá pé àfa ẹ̀ẹ́dùn wọn bá yín wọ́kùnrin kan sí ọlọ́run pọ́n lé àmọ́ tó bá ti yẹ ara rẹ̀ tán ó ọkùnrin ń bọ́lẹ̀ lẹ́yìn báyìí wàláhì arábìnrin sì kò sí ní ẹ̀yìn eléré burúkú yìí jẹ̀mọ́ mi kí ni àmọ̀tẹ́ ti ṣe fúnra wọn bẹ̀rẹ̀ ẹ̀ má torí pé ní mání ọ̀run tí pàṣẹ àbọ̀ ká mọ̀ pé pàrẹ̀ ká o ah, ànábì ni wọ́n fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn ìyàwó kan máa béèrè lẹ́yìn ibo lẹ́yìn gàgá ọ̀dà ẹ̀ṣẹ̀ ni alam. wọ́n ní kí ni ìjìyà tó ń bẹ fún ẹni tó ń fa irùngbọ̀n tàbí tí ó ń wọ́ ṣòkòtò nílẹ̀. ẹni tí ń fa irùngbọ̀n yín ṣe lọ́ọ̀ni anábì ni wá fèrò lè ha ẹ da irùngbọ̀n yín sí àríkò lè ha anábì ni ẹ̀sọ́ irùngbọ̀n yín lẹ̀ àdísì wà lérí ẹ̀ ọlọ́ọ̀dẹ ni wà má àtàkùn rọ̀ṣùlù fàkùdù wà má nà ákùn àníwó fàǹtàwù anábì ni ẹ ṣe ẹ máa ṣe o ọlọ́ọ̀lọ́pàá ṣẹ ẹ̀ṣẹ̀ ńlá ni kabira min kaba'iri dhunub iná àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni má asfala minal ka'bayni minal izari fa fin nar anábì lè yí ọkùnrin jalabiya ni agbada ni àbí ṣòkòtò ni tó bá kọjá àkókò ẹsẹ̀ ọlọ́run ojú ńná ṣòkòtò fi sálì jẹ́nà àbí tó bá fèrè jìn lókun ọ̀wá mọ̀ bí wọ́n fèrè jìn wallahu a'lam. àbúrò àbáyé ní question. ọ̀yẹ́kẹ́ mú nọ́mbà tó lásìkò. ọlọ́yin mẹ́ta. ẹ̀yẹ mẹ́ta insha Allah ta'ala ẹ yára ẹ máa tẹ̀lé wọn ẹ máa tẹ̀lé wọn. Wàlékùn sọ́dá. Ah, àwọn ọmọ tí wọ́n ń kéwọ́n nínú ike bídà yẹn, wọ́n ti láwọn ọ̀nà kan tó fi ń takò sínú ẹ̀sìn. Ẹ fún wa ń bẹ̀ ká gbọ́. Tẹ́ bá ti ní nǹkan tá ń ṣe sínú ẹ̀sìn ló wà. Nǹkan tó sọ fáwọn jàmáà ni pé nǹkan tá ń ṣe kò sí nínú ẹ̀sìn. A jẹ́ pé bídà tá lè ṣe nígbà tí kò ti kó sínú ẹ̀sìn. Ó dẹ̀ kò sínú ẹ̀sìn. Ah. Wọ́n ti ń da ẹ̀sìn. Mo ti bá àwọn bí mẹ́ta sí mẹ́rin kò sínú ẹsẹ̀ mẹ́tọ̀dù kan tó nù àbí ẹ pé kò sínú ẹsẹ̀ gan lójú ọtọ́ àbí ẹ wọ́n kàn ń janu lásán ni wọ́n ń janu lásán ni ẹ ah. ìwọ náà sọ fún wa pé ká mú ẹ̀rí tó ní kọ́ mọ́sí tó ń ṣe wá àwọn afọ àwọn ìwọ mọ̀ sọ fún wa pé ká mẹ́rì tọ́ta kò ń tí ò ń ṣe wá ìwọ ni kọ́ mẹ́rì lérí nǹkan tó ń ṣe kíni tó ń ṣe ìrẹsìn àbí Allahu a'lam a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ní ganfa alọ́kanjọ́ kan ó ní nílẹ̀kẹ́ obìnrin àyẹ̀yẹ ọlọ́mọsá àfọ̀nàmọ́ wọn àwọn méjì wá ń sọ̀rọ̀ ọ̀kan nínú gbà nítorí gbọ́ wà táwọn afá súná dédé ó ní sẹ́ni pé èmi nínú gbà ẹ̀yẹ mo fi jọ ànábì ẹnì kejì ó lè mí nínú gbà mo fi jọ afá wa mi wọ́n ṣe máa ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ nù ó ti yẹ nídìí bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa pọ̀nà mọ̀ wọ́n kéwò yé ni ìdíje alùsùnà ni pé ká gbọ́ nìyí ká takú lédi pé a máa lò ìtàn pẹ̀lú alùsùnà ìdíje alùbídíà ni pé òun ọ̀ka àmọ́ kò ní lò yóò tó máa di ẹni tí wọ́n fẹ́ lò yóò tó máa di lọ wallahu alam. wọ́n ní irú iṣẹ́ tí ó kọ̀ fáwọn yìí láti má fi rúgbọ̀n sílẹ̀ báyà bí iṣẹ́ force sọ́jà police nǹkan kan yẹn ṣé broda ò ní ṣe irú iṣẹ́ yẹn nàbí. ẹ kọ́lọ̀ ń tọ́ wa sọ́nà ó ní àdọ̀rọ̀rọ̀ àdọ̀kọ́dàrú bẹ̀ kọ́dàrí ha dọ̀rúra ní ma ń ṣẹlẹ̀ ńgbà mí bóyá iṣẹ́ ti ń ṣe yìí kò sẹ́ni kankan ní ẹbí àtàrà ti ti fi ń bọ̀ wọn náà ni oye àwọn afa kan wọn ni tọ́ mukara ha oye bọ̀tà àwọn afa kan wọn ni wọn jẹ mi tún yàtọ̀ sísẹ̀ yìí tí ń ṣe ni tọ́wádé pẹ́ tí yẹn nìkan lọ́wọ́ tí ò sí mi máa ní kọ́ máa bá lọ wọ́n ní kọ́ ti du ọlọ́run kọ́ béèrè iṣẹ́ mi àmọ́ wọ́n dun piano ní níbi parade àwọn baba sẹ́kù tèmi ni wọ́n ní kí mùsùlùmí ọmọ kù ń bẹ̀ piano tó ń ṣe yẹn àwọn tó ń ṣe àwọn ni wọ́n lẹ́sẹ̀ wọ́n nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ ẹnìkan béèrè béèrè yẹn ni o baba sẹ́kù tèmi wọ́n sọ pé sórí kó fi bẹ́ẹ̀lẹ̀ kí àwọn tí ò gbẹ́sìn yìí kí wọ́n ọkùpá yìí bẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ó burú ju piano tó ń ṣe kíni tó ń gbé tó ń gbọ́ lọ nítorí pé àwọn èèyàn wọn máa darí gbogbo ẹ̀sìn tó bá ti yá nígbà tágbára bá ti wà ní ọ̀dọ̀ wọn bàbá ní ká wà bẹ́ẹ̀ ká máa tọrọ àforíjì ọlọ́run foríjì ọlọ́wọ́ àdá ọ wà ní ibiṣẹ́ kan wọ́n sàn ń plé kíní àwọn ọ̀gá yín àwọn sàn ń tọ̀nà tọ̀nà lẹ́gbẹ̀ẹ́ kan má bá tiẹ̀ lọ ọlọ́run ṣàforíjì fún ọ tọ́ bá dì rí mi ò lè kú ọ mẹ́ Allahu a'lam. sàwọn àlekún ọ̀rọ̀ nítorí àwọn àkàtà ìbéèrè mi nípa bídé àti sọ pé kúlò bídé àdàlálà wọ́kúlò dàlálà fìlà. anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bọ̀tì ìgbà tí wọ́n nígbà tánábì kú tí wọ́n fẹ́ yan ìlàáfà so wọ́n abubakar abubakar wa ni ma rohal ahasana fọwọ́ akasana o ma rohal muslimina sayiya fọwọ́ sayiya ẹ̀sìn ní a tọ́lá. ẹ ọ̀rọ̀ yẹn ni pé àfọwọ́ tu ọ̀rọ̀ ẹ mẹ́rin e ẹ mẹ́rin lọ ẹ abubakar di iná ni. ẹ̀tọ́ wọ́n lọ bọ́ kiri kọ́sọ́ wọ́n lọ bọ́ kiri kọ́sọ́. another thing. oye naam. ẹ ẹ túmọ̀ ẹ̀ á yẹn jù ọ̀gá tó lọ. ó ti àwọn abubakar ni mọ̀rọ̀ hal mùsùlùmí na hasana fọwọ́ hasana. ètí mùsùlùmí bá rí pé dáadáa ni. mùsùlùmí bá rí pé dáadáa ni. dáadáa náà ni ọmọ jẹ. ọmọọrọ hal mùsùlùmí na sẹyíya fọwọ́ sẹyíya. gbogbo ohun tí mùsùlùmí bá ti rí pé àìda ni àṣìṣe ni àṣìṣe náà ni ó máa jẹ. ọ̀rọ̀ yẹn wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ abubakar ọ̀sọ́ káwá pé ká pé oyè abubakar sọ ká pé ni oyè ọ̀rọ̀ tako gbogbo bídíà ànọ́ni nítorí àwọn sàábò sí lérí bídíà ètò wọn bá rí dáadáa ó ti yé lérí dáadáa tẹ́sí ní pè dáadáa náà ni ètò wọn bá sì rí ní tí ọ̀dà ìtẹ́sí ń pè ní tí ọ̀dà náà nítorí pé ànábì ti fún wọn garanti lérí wọn pé alaykum bi sunnati ọ̀dọ̀ wọn pẹ̀lú sunna mi wa sunnatil khulafa'ir rashidin àti sunna àwọn khulafa nítorí pé wọ́n pass lọ́dọ̀ ànábì nídìí bẹ́ẹ̀ kò sí bídíà àti pé ànábì ń sọ̀rọ̀ ànábì ní kullu bídíà dọ̀lálà ta ló tún wá bẹ̀rẹ̀ ilẹ̀ ọlọ́run tí ó ti wá sọ̀rọ̀ mi tá a wá fi takò ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wallahu alam. sàwọn àyè kọ́ńtì la. àfa ní tàlẹ́ kìlẹ̀ dẹ̀ ẹgbẹ́ má jẹun. wọn làwọn fẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́ fẹ́sẹ̀. ẹ ẹdun ṣáà. alhamdulilayi wa salatu wa salamu alayhi wa rasulillah wa barak ọ̀rọ̀ tí a fa sọ hadith anabi ni wọ́n pè bọ̀dá àwọn afa sàlàyé pé ó ní ẹ̀dọ́ àfọ̀ ó lẹ̀ so àwọn àfàtàn wa sọ pé ó lálàáfíà wọn ní níta nẹ́bí gbà lérò ni pé ìjìmáhùn alimuslimun ipe gbogbo ń táwọn mùsùlùmí bá rí ní dáadáa fọwọ́ indalọ́yì hasana dáadáa ni ó máa jẹ wà má rọ àwọn alimuslimun náà sẹ́yìí à gbogbo ń táwọn mùsùlùmí bá rí tẹnu wọn kò lé lórí pé à kíní ìyá burú ni o fọwọ́ indalọ́yì sẹ́yìí à ìjìmáhùn ni wọ́n gbà lérò apánupọ̀ àwọn àfà mùsùlùmí. ìjìmáhùn sì ní ẹ e máa ń lọ pẹ̀lú àkìtábù àti kíni àti sunnah ni àwọn sábà gbọdọ̀ panupọ̀ lérí kankan tí wàá tako alikitabu ọ̀sán. sàwọn àlejò àwọn ti là. jazakumullahu khairan wa nafa'allahu bi ilmikum. salatu ìdẹ́yìn wọ́n ní nígbà tí ànábì sallallahu alaihi wasallam salatu ìrun yìí méjèèjì so ànábì ó máa ń kírun síwájú kó tó ṣe útúbà àwọn sọ̀hábà náà bẹ̀rẹ̀ látòrí abubakar umar usman àti ali àwọn náà máa ń kírun kó tó di pé wọ́n ṣe òtúbà but umar eh, mirwan òun ṣe òtúbà lọ́jọ́ kan kó tó kírun wọ́n dẹ̀ wá. kí làwọn sọ̀hábà wí àwọn yòókù kí làwọn sọ̀hábà yòókù nígbà tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní àbá ah, eléyìí lọ́wọ́ ànábì àbá ah, eléyìí lọ́wọ́ umar àsìbá ah, lọ́wọ́ abubakar so ṣé mẹrùnwá náà ṣóun náà gbé bíbí àdúrà islam. ìbílẹ̀ àwọn ẹsẹ̀ rẹ̀ yẹ kúrò nínú ẹ̀sìn wọ́n sì dá padà sí ojú ọ̀nà ìtàn yẹn wà ní sẹ́ra ìsákùnmọ́lá ẹ̀dín bá yẹn fi kankan wọ́n ní abubakar tó kó kúránì jọ ọyẹ ipe ànábì òkú kúránì jọ lásìkò ẹ̀ ipe bídí àlùsùn ṣé bídíà ni alukurani tí a ṣe ń rọ̀ fún wa kálíbà amẹ́ríkà tí wọn bá wá kó jọ ṣé ọlọ lè jí abdulhamid masoud nínú sàárè igbe kọ́ máa gbọ́ kuran gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ ayé ni wọ́n ní anabi ah, kọ́ àwọn sàábà ń kéwu mọ́sálásí ẹ̀yìn ń kàga eré àga lẹ́yìn tí ń ṣe kíni lẹ́yìn tí ń kéwu ṣé bídí àkọ́ bídí àkọ́ yòó ìyípadà ayé nìyẹn àmọ́ tí wọ́n kọ́ lérí ẹni lásìkò anabi yẹn nàwákìlù islam yẹn iná làwọn náà kọ́ lérí kíni lérí chia kámá di bídíà ọ̀dà ètò wọn bá dálẹ̀ nínú ẹ̀sìn òun ni wọ́n ń pè ní bídíà ìbẹ̀nu àwọn sàhábà kan tó ṣe mistake kọ́dà nínú àwọn sàhábà ńláńlá tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fi àwọn sàhábà yòókù dá wọn padà ọ̀kan sàrò adájọ́ kan ọwọ́ kí omi bọ́nú ojú ẹ̀ ìfẹ́ dákọ̀ sàhábà yìí àwọn sàhábà yòókù wọ́n pè pé ah kí ló dé ọlọ́run náà bí gbogbo ibi tó mi àlọ́ òun fẹ́ kí mọ́tò tó wọnú ojú òun ó ní ọ̀n aráàlú àlá ànábì ànábì ò kómi bọ́ ìwò ojú rí ó sì bọ́ sójú ọ̀nà padà ó ní tó mo ti dó pẹ̀lú súnà gbogbo àwọn náà kájá lu bídíà àbí tá à ń ṣe bídíà pẹ́pẹ́pẹ́ fáwọn náà ti ṣe tán àwọn náà ti dúró pẹ̀lú súnà ọlọ́mọṣáàjì á dúró kọ́mọ yẹ ṣẹ̀wá ànábì Muhammad ẹ lọ straight ẹ lọ straight straight. ẹ jọ sá àwọn òkè òkè. ẹ lọ pàlẹ abáàtò kí n ti parí ẹ. mo fẹ́ béèrè béèrè kan ni wípé tí a bá lọ sí mọ́sálásí ìmáàmù tó fẹ́ gbẹ̀rù fún wa tó fẹ́ gbẹ̀rù dúró fún wa tó ìyàwó rẹ̀ tí ò sí ẹ̀sìn hmm. ǹjẹ́ lọ́yẹ̀ tẹ̀lé. Allahu وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط اللهم صل وسلم níbẹ̀ ọ̀rọ̀ ẹkún ni wọ́n sọ wẹ́rẹ́ káfọ́ máa lọ tiẹ̀ lọ́tọ̀ kí ìyàwó náà máa lọ tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run lápẹjú ìyàwó obìnrin burúkú ìyàwó nóhùn àti ìyàwó lóòtù sọwọ́ yọ lànà bí ọlọ́run kọ̀ lànà bí ọlọ́run ọba tọ́ ọbẹ̀ lọ́wọ́ àtàkọ́lọ́ máa fọ̀nà máa arábìnrin bẹ́ẹ̀ ẹ máa tẹ̀lé àfa lókun ìgbà tí máa ń tẹ̀lé alikitaabu àti sunna ẹ máa wá fàdó àràn lọ́wọ́ lérí ìyàwó ẹ wallahu alam. jazakumullahu khairan eléyìí rọ̀bí àlọ́kọ̀tẹ́ ó ní aliyajusu alalimọ́min ahulmọ́min mara wàlákin rọ́júlù yasalul mara wàlákin rọ́júlá rọ́júlá sólal mara an orúdi an yamshi shehun wàlákin mara kọ́latila kalamu alfasha kí ni tó máa rẹ tó fún mi. ó ní ìjẹ́ ó tọ́ fún mùmíní lọ́kùnrin láti sọ fún lórí obìnrin. ẹ fún àbọ̀ lóga yẹn kọjá àwọn afa àgbàlagbà ló máa ń sàdédàkùnmùlá àfàkùnmùlá náà. bí o kẹlẹ. <coughs> alẹ́ yẹn tó lẹ́lẹ̀ mú mi ni ìjọ tó fún mú mi ní òdodo ah àfáàní wọn já nǹkan kan mọ́ra wọn kò jẹ́ kí kíní wọn tó pọ̀ bóyá dáhùn bá ní kí wọ́n lè béèrè yorùbá ayé àbí kan tó ń kọ jazakumullahu khaira torí tá a bá kọ́ béèrè yìí a lè ṣe kíni a lè dáhùn ọjọ́ sì ti lọ inṣàlá bóyá fún àfáàní yẹn fún nọ́mbà mi inṣàlá ta'ala ìbéèrè kan wà níbí báyìí wọ́n ní ṣe ìmáàmù tó ń dìlébà ọtúbà lọ́wọ́ wọ́n ní ó ń ka ọtúbà lọ́wọ́ so ìmáàmù wa so ṣé ìmáàmù ọ̀dà ọtúbà yẹn dúró ni àbí wọ́n parí ọtúbà tó dúró. ọtúbà kíkà kìí ṣe dandan ní kálíwà lọ́wọ́ ń bẹ̀ yọ parí ọtúbà rẹ̀ jẹ́jẹ́ yọ bá parí ọtúbà tán yọ wà lọ́ọ́ ṣàlùwọ̀lá àwọn jẹ̀mọ́ òdòdè ó tiẹ̀ kò sí tó burúkú nítọ́ ọmọ kan bá wọn wá bọ́tà méjì sẹ́yìn ń bọ̀ ayọ̀ náà kọ́mọ bá wọ́n bá rẹ̀ lọ. <laughs> Eh, tábà ti wá di pé ókè ó túbà tán yóò wá bọ́ sí ilé àlùwà ẹ̀ eh, lẹ́yìn yóò ṣe odò yóò wá kírun fún wọn wallahu a'lam eléyìí o tó yọ ọdún mọ́mọ́ ẹ̀dá ẹ̀ má yọ. wọ́n ní ìbéèrè wa ìbéèrè tó wá ń bí báyìí wọ́n ní kí ni iṣẹ́ obìnrin gan-an nínú Islam. iṣẹ́ obìnrin ó náà ní kó máa sin lọ́hùn kó sì máa tọ́jú ọkọ rẹ̀ kó sì máa tọ́jú ọmọ rẹ̀ ó sì máa tọ́jú ara rẹ̀ àtàwọn òbí ẹ̀. wọ́n ní tí ẹbí bá. iṣẹ́ tí wọ́n gbà lérò ni pé eh, eh. sóbìnrin lè ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ àmọ́ sẹ́yìn ò ní gbé kúrò nínú ẹ̀sìn kò sì ní gbé kúrò ní eh, báwo ni wọ́n ń pè é agbárin ẹ̀sìn kò nídìí lọ́wọ́ àtọ́jú ọkọ ẹ̀ kò sì ní yọ ìjáàbù lérí ẹ̀ kò sì ní wà láàrin àwọn ọkùnrin bíi iṣẹ́ wọn tí wọ́n ní àga tí àwọn kìnìún rìn wọ́n jọ ń wòra wọn lójú náà jọ ń dá wá kẹ́ ẹ̀ gba wọn sẹ́ wọn àwọn arábáwọn wọn gbéyàwó rẹ̀ bẹ̀rẹ̀ o obìnrin lè tíìchì obìnrin lè gbẹ̀bí wọ́n lè ṣe dókítọ̀ obìnrin lè ṣe nọ́ọ̀sì gbogbo àwọn bí ta níjà àwọn obìnrin sí nìyẹn obìnrin ìgbàdẹ títí o wọ́n jẹ́ bí rẹ̀ lọ́kàn lọ́bẹ̀ o torí pé nǹkan lé o obìnrin sì lọ lè máa lọ lè ọmọ lọ lè kọ́ ọmọ lọ lè fọ tọ́lẹ́tì kọjá o ọlọ́mọdé yóò lé fún wa débẹ̀ o àtàwọn sẹ́mínà táwọn afáàn lóbìnrin ò lè ṣe kọ́sà ti má gbèsè lọ́wọ́ ìtọ́jú ọkọ àti ìtọ́jú ọmọ ọyàn ó lè ṣọ́ọ̀bù kójòkó ńbẹ̀ kọ́ máa ṣe díẹ̀ díẹ̀ ó sì lè máa sin nǹkan ẹja ó lè máa sin adìẹ àmọ́ ńgbà tó ní ọmọ ṣiṣẹ́ tó sì tọ́jú ẹ̀ ó sì fẹ́ tọ́jú yàrá bàbá rẹ̀ àbú ọyẹkọ bẹ̀rù ọlọ́run ọ tọ́jú ẹ̀ ó yẹ ọ sì lágbára àti bí àbùkátà rẹ̀ ó sì fẹ́ tọ́jú yàrá àti bàbá rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀dẹ́kun tó lọ lọ́n ẹ má jẹ́ àṣẹ̀sìn bọ́yé o àmọ́ ṣe é palamba obìnrin kò lágùn mẹ́rin àbọ̀ yín dé lágùn mọ́kànlá ọlọ́run sọ ní mbẹ̀ iṣẹ́ kọ́ ìranu lẹ́yìn Allahu alam. tọ́ oníbèrè bèrè pé kí ọkùnrin dọ̀bálẹ̀ fún àwọn òbí ẹ̀ àti kí obìnrin kúnlẹ̀ fún ọkọ ẹ̀. nǹkan kan náà méjèèjì ọlọ́run ní warqa'u ẹ̀tẹ̀ wasjudu ẹ̀fẹ̀rí kanlẹ̀ wà á kúndù rọ̀bákùn ẹ̀fì sìn ọlọ́ nígbà ọlọ́run ó ní ká sìn wọn ẹ̀ mọ́tò ní àfi sìn wọn ó ní ká máa lọlẹ̀ ká máa kúnlẹ̀ ká máa dìde ká máa rùkù ká máa kúnlẹ̀ ká máa dìde ká máa fẹ̀rí kanlẹ̀ kò sẹ́nìkan tó tó gbọ́ àmọ́lẹ́yìn ọlọ́ nídìí bẹ́ẹ̀ kò lẹ́tẹ̀ nínú ẹ̀sìn ẹnìkan bá níbi ó ní ṣe kó wọn tẹ fún ẹni tí òun fẹ́ kí anabi nílà ayé ni hani ìlàwó ṣíkà tẹ fún anabi nílà ẹ má tẹ̀ ọ wà nínú riyadu salihin kálọ̀ lè wo bẹ̀ àdìsí níta náà bí wọ́n ti sọ yẹmọ́ abẹ́dẹ́gẹ́ ẹ̀yin ọba àmọ́fẹ́nu àṣàyìn àwọn bàbá kan láti sọ fáwọn ọmọ wa pé ẹ má dọ̀bálẹ̀ mọ́ ẹ má kúnlẹ̀ mọ́ ìwọ ìyàwó mi má kúnlẹ̀ fún mi mọ́ àwọn ọlọ́run nìkan là á kúnlẹ̀ fún àbí tọ́wọ́ bá fi kànlẹ̀ òní kúnlẹ̀ fọlọ́ wọ́n lè ní kìrìsà ní ìjọsìn lọ́dà ẹ wá ní sàhábà kan náà déńjọ́ kan ọwá mọ̀ásù kan ọwá ní Madina lọ́ba fi kànlẹ̀ fún anabi ṣé ń kírun kí ni ń ṣe ń bọ̀ wà náà ń sì ń kí anabi ní kò tún gbélé yìí dé ó lóun rí nílùú kan ní tí wọ́n máa fi ń kí àwọn àgbà wọn òun wá ní kí wọ́n máa lò fún wọn náà anabi ní mm, mm, mm, ọlọ́run nìkan la máa ń fèrè kalẹ̀ fún wallahu alam abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala wọn bàbá wa kan ṣe dùwà ṣe dùwà fún wa. na ẹ dákun kan wọn kí àwọn tó ṣe dùwà a ní announcement kan tí wọn fẹ́ mú ta gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú lecture wa tí ń bọ̀ tí a fẹ́ ṣe ní àjùmọ̀ alágbólé road àwa tí a bá fẹ́ dá sétò kó ń rí àwọn elétò ó wà very important èkejì gbogbo àwọn kíṣẹ́ táwọn báyìí mọ́ ti ṣe àwọn kíṣẹ́ tí ta ti ṣe sẹ́yìn nínú àwọn lectures ó wà lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀yẹn kí á béèrè fún. adúgbò ẹlẹ́dọ̀ ọ̀la. àwọn tí àbálẹ̀ ka question wọn wọn má bínú kó gba nígbà àwọn ìmọ̀. àṣàjù wa Muhammad akí àwọn àlùfáà wa tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ọlọ́run kí ó bá lọ́rọ̀ ẹ̀mí wọn látàrí dáadáa gbogbo ìkúnlọ́wọ́ ọlọ́run tí ó fi máa kún àwọn ẹni ọlọ́mọṣàdéwọ̀ bá lé yín kún. ẹ sí bàbá pààkì àwọn chairs yẹn ẹ̀dá fún un. ìkọ̀kọ̀ náà láre gbogbo ń ń gbọ́ náà lílo ẹ̀ ọlọ́run kò ṣe ń rọrùn fún wa ọ̀bánà àti nàfìdúnyà sálátà وفي آية أذن توكلنا عذابنا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله mútò tá a máa kó chairs yẹn sì ti wà lẹ́yìn máa jẹ́ ká máa kó ká máa kó lọ sẹ́yìn mútò ti wà lẹ́yìn yẹn mútò pick up yẹn. ẹ bá wọn yọ àwọn spíkà yẹn kẹ bá páàkì sínú mọ́tò fọ́ọ̀sì. Abaisha.